Woo! sun. ìtàn dàpọ̀ máa lọ olúkálukú wa ń yọ tiẹ̀ lórí sẹ́bẹ̀ n ò mọ̀gbà tó gẹ̀dẹ̀ jọ̀rọ̀ kò tí pàǹsẹ́kẹ́ ń fọn rere ẹbọ bẹ́ẹ̀ tí ògbọ́n ò bá gbà ó dàjùmọ̀ wò ìtàn yorùbá ò gbọdọ̀ dóríkodò bọ́mọdé bá lu eko apẹ́délé àfòmọ̀fodù ní ó pààlà. orísun lètò àrà tó ṣẹyọ gúbọ tẹ́ máa gbádùn ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ninety two point five ìlọrin pẹ̀lú olùkọ́ àgbà Lájí Abbas orísun abala méjìlá ẹ̀ máa jẹ̀gbádùn abala àmọ̀dájú níbi tá ṣàlàyé nípa àmì nílẹ̀ Yorùbá abala kejì ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa gbọ́ ìwádìí nípa àwọn ìtàn ilẹ̀ wa fún ìkéde àti ìpolówó ọjà lórí ètò Orísun ẹ pè olùkọ́ àgbà Laji Abbas sórí zero eight zero three two eight five five eight eight eight zero eight zero three two eight five five eight eight eight Orísun ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday láago mẹ́sàn-án sí mẹ́wàá lẹ́ ní kẹ́ pàdé Laji Abbas ní OFM ninety two point five Ìlọrin Orísun. Chama Guaito, lindo, lindo. Oh! mo tún kí wa o mo kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi. ẹ tún kú àbọ̀ sórí ètò yín ètò wa ètò gbogbo ìlú Orísun ní ìkànnì OFM ninety two point five nílùú Ìlọrin pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas gbogbo èèyàn ń pè ní olùkọ́ àgbà. Thank you àkọ́kọ́ mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀rọ̀ ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú làákàyè tó fi ní mọ̀ ṣe ọmọ aráyé lóore. bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti iléeṣẹ́ wa mo sì kí gbogbo àwọn alákòóso iléeṣẹ́ wa OFM ninety two point five nílùú Ìlọrin pẹ̀lú bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn mi pátápátá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ìlọrin àti agbègbè rẹ̀ torí pé ìsìnkú ètò àkọ́kọ́ tá a ti lọ́sẹ̀ tó lọ ní ìkànnì OFM ninety two point five nílùú Ìlọrin mo dúpẹ́ o fún àtìlẹyìn tẹ́ fún mi pàápàá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí pé àwọn kan ń wa káàkiri ni o làwọn bá gbé síbẹ̀ làwọn rí i pé olùkọ́ àgbà àti wà ní OFM ninety two point five nílùú Ìlọrin mo dúpẹ́ mo mọ́ lóore ògo òṣùpálẹ̀ lẹ́yìn ògo tí ò lè kú láéláé ògo ológo kan mò ń lò ògo sì ni. lẹ́nìkan kì í paná ìràwọ̀ bẹ́ẹ̀ lẹ́nìkan kì í paná òṣùpá bẹ́ẹ̀ lẹ́nìkan kì í paná òòrùn lọ́la seun alimi bákan náà nígbà tí mo parí ètò ní ọ̀sẹ̀ tó lọ fún àwa tá bá ń gbọ́ ètò fún ìgbà àkọ́kọ́ Orísun ni a pe ètò abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ètò Orísun abala àkọ́kọ́ ni abala àmọ̀dájú tá a ti máa sọ fún wa nípa àwọn àsìwé ọ̀rọ̀ àsìgbọ́ ọ̀rọ̀ àsìpọ̀ òwe tàbí àsìsọ pọ̀ òwe àsìsọ òwe ní ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn nǹkan àmì tó ṣe pé tá a bá gbọ́ àmọ́ òun pèsè lè rí bẹ́ẹ̀ abala ẹlẹ́ẹ̀kejì wa ni abala ìwádìí ìjìnlẹ̀ ojúlówó ìtàn tá a ṣe ìwádìí rẹ̀ tá a tọpinpin rẹ̀ fínífíní ni tí kìí ṣe àlọ́ àbí àròsọ àbí àpínpa bí ìtàn ṣe rí gẹ́lẹ́ la ṣe gbé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ nígbà mo parí ètò mo délé mo sùn nígbà ó di ọjọ́ àlàrúbà ẹ̀yìn ọ̀sẹ̀ tọ́lọ̀ yóò jẹ́jẹ́ mo fi ìlú ìlọrin sílẹ̀ mọ́kọ́ gba ìlú òṣogbo lọ láti ìlú òṣogbo <laughs> mo tún ta àtàrẹ́ ó di ìlú ẹdẹ mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ ṣe alátìlẹyìn mi. èyí páláriwo ni o torí gbà táwọn kan gbọ́ pé ah mo wá sílùú Òṣogbo mo wá sílùú Ẹdẹ ó dùn wọ́n púpọ̀. mo ní báyìí lèmi ṣe máa ń ṣe o èmi èé ṣe ti ń lọ tí ọ̀wá máa pókìkí èyí ti kúrò nílùú mi ìtàn kí n tó jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo wá. nígbà tó wá òpin ọ̀sẹ̀ mo bá tún gbéra mo fi ìlú Ìbàdàn sílẹ̀ mo tún gba ìlú Ìjẹ̀bú Òde lọ nílé balógun kúkú mo ti pe olóyè adéwálé kúkú mo sì ti pe àǹtí ìyábọ̀ kúkú torí pé ilé balógun kúkú ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn islam nílùú ìjẹ̀bú òde ó sì ní í ṣe pẹ̀lú ojúde ọba ó sì ní í ṣe pẹ̀lú àyájọ́ ọjọ́ kúkú tẹ́ máa ṣe nílùú ìjẹ̀bú. wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan hàn mí kódà fún kẹ́kẹ́ àwọn tí ó gẹ̀ sí lójúde ọba gbogbo ẹ̀ wọ́n ti fi hàn mí wọ́n sì ń múra wípé tó mo sì sọ fún wọn o mo sì ṣèlérí pé lágbára ọlọ́run lásìkò ọdún yìí ń wá o bó o tiẹ̀ ní ọdún ojúde ọba ìlú ìjẹ̀bú tó gbajúmọ̀ káàkiri àgbáyé torí pé káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n ti máa ń péjú ṣe ojúde ọba ìyẹn o tá a bá ti ṣe iléyá tán àti kí ni ipa tí ẹ̀sìn Islam kó nílùú ìjẹ̀bú òde ìtàn ìjẹ̀bú gan ń bọ̀ lọ́tọ̀ o ìtàn ìjẹ̀bú gan ń bọ̀ lọ́tọ̀ lọ́tọ̀ fún ara rẹ̀ torí pé nínú èdè tí ń bẹ nílẹ̀ Yorùbá èdè ìjẹ̀bú ní ìkankan tó fi yàtọ̀ sí gbogbo èdè èdè odidi ọ̀rọ̀ bùnmí ìlú. nígbà mo wá kúrò níbẹ̀ mo bá tún gbéra mo tún wá mo wá fẹ́ padà síbàdàn mo wá rántí pé àlóṣù tọ́lọ tí mo wà nílùú ìjẹ̀bú ọmọ kùbì kan tí mo fẹ́ dé tó ṣe pé n ráyè dé níbo náà ni ilé ni màá wá sọ ní abala àmọ̀dájú lónìí ìwà fẹ́ ká farabalẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ wa lè má gbọ́n tí mo fẹ́ sọ yìí rí ọ̀pọ̀lọpọ̀ àtìtì lè gbọ́ rí iná ẹ̀ ní ìlú kẹta ń pè ní òkè ẹ̀rì ní ìlú ìjẹ̀bú òde òkè ẹ̀rì là ń pè ìlú yìí ìlú yìí ni wọ́n gbà yí pé ṣùgbọ́n erédò tá n ń pè ní ìyàwó ànábì Sulaiman tá a tún pè ní fún sẹ́bà nínú bíbélì yòrò bílíkìsù alága ìyàwó ànábì Sulaiman ibẹ̀ ni wọ́n gbà yí pé ni bòjì rẹ̀ wà mo ti lọ rí nígbà lọ sí ìlú yìí ní nǹkan bí ọdún mọ́kànlá sẹ́yìn ọdún two oh ni mo lọ sí ìlú yìí àmọ́ ńgbà máa fi padà débẹ̀ àràbà ah! ní bàbá yẹn ti <laughs> bímbọ̀ wá níbẹ̀ gẹ́gẹ́ bí olùwádìí tá a tún wá ní àkóso bí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n wá lọ mú un bá bàbá Rafiu nígbà mo wá dọ́dọ̀ bàbá yìí tó ẹni báyìí báyìí báyìí lè mi o olùkọ́ àgbà ni mí láti iléeṣẹ́ OFM ninety two point five nílùú Ìlọrin ni mo ti wá bàbá yìí ní tò àwọn ò mú mi lọ àbá tún padà sí àárín ìgboro àtúwọ́ ẹ̀sẹ̀ wá ń wá ọ̀kadà tí ó gbà torí pé tẹ́ ẹ bá dé ẹ yà wọlé ní ojú ọ̀nà ìbàdàn apẹ́lú ìjẹ̀bú òde lẹ gbà wọlé tẹ́ fẹ́ lọ sókè ẹ̀rì ẹ yà wọlé láti ojú ọ̀nà lọ lọ síbàdàn lẹ́ẹ̀fì yàwọ̀ ní ìlú yìí tẹ́ bá tún wá dé ní ìlú yìí ẹ̀yìn ìlú lọ́hùn lọ́hùn tó wá níbi tí ìlú ìṣẹ̀ǹbáyé kọ́kọ́ wà ibẹ̀ níbi tí mo fẹ́ lọ ibẹ̀ ló wà nígbà rí ọ̀kadà tí ó gbé wa lọ báyìí ni a ti kóra à ń lọ nígbà wá débẹ̀ etí mo fi hàn mí ni wípé sàárè kan ni a fẹ́ lọ wò ẹ wá máa wo àrà ń sì ká máa fi ọkàn bá mi lọ níbi ojú orí ṣùgbọ́n erédò yìí ewé kan kì í wù ní orí rẹ̀ pàǹtí kan ìdọ̀tí kan kì í wà ní orí rẹ̀ látijọ́ tí ayé ti báyé tí wọ́n ti sin ẹni tí wọ́n sin síbẹ̀ ìgbàgbọ́ àwọn èèyàn ni wípé ìyàwó ànábì Sulaiman ni wọ́n sin síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé gẹ́gẹ́ bí olùwádìí ìjìnlẹ̀ sàárè ń ní ìwọ̀n ẹsẹ̀ bàtà méjìlá sí mẹ́ẹ̀ẹ́dógún eléyìí yé wa wípé àwọn èèyàn jọ̀ǹjọ̀ǹ nítorí pé gẹ́gẹ́ bí tí ànábì gan sọ nínú àlùkùránì mọ́tọ́ pínpín ìwádìí lọ́dọ̀ àwọn onímọ̀ sáyẹ́ǹsì mo tọ pẹpẹ lọ́dọ̀ àwọn oníbíbélì mo súnmọ́ àwọn àfáà dáadáa mo nígbà tí ànábì wa ń sọ pé ìgà ànábì ádámọ̀ kò lo ìrìn ẹsẹ̀ bàtà ìgbọ̀nwọ́ ìlólò táwọn olóyìnbó ń pè ní kúprìt kọ́ ni ó ní ìgbùnwọ́ lọ́nà ọgọ́ta ìní ànábì ádámọ̀ fi ga díẹ̀ díẹ̀ làwọn èèyàn wá ń dínkù nígbà tí ó ń débi ayé ànábì sùláìmánù àwọn èèyàn bẹ̀gbá náà ń ga níwọ̀n ẹsẹ̀ bàtà méjìlá sí mẹ́ẹ̀ẹ́dógún náà lóòótọ́ lára àwádìí ìjìnlẹ̀ tẹ́mi tó ṣe lábẹ́ nínú ibi tá a wí àyè àṣẹ ni wọn ta epo sí ohun èé bọ́ o ẹ̀ ń bá débẹ̀ tó bá ní wọ́n ń ta epo ẹ̀ lérò bì ń bẹ̀ kódà níbi àwọn òpó kọ̀ọ̀kan tó ń bẹ lára ojú orí sàárè àwọn ìyìn tí wọ́n kọ kéwú sí lára ní ń bẹ̀ níbẹ̀. mo wá bi bàbá yìí léèrè yìí pé bóun ló ṣe jẹ́ tó ṣe yìí pé ah, ah, láti ọ̀nà bíi ilẹ̀ yẹ́mẹ̀ ilẹ̀ lárúbáwá lọ́hùn tá a ti gbúrò ànábì sùláìmánà kí ló wá wá débì dé ògbó ọ̀nà ilẹ̀ ìsírẹ́lì ọ̀nà ilẹ̀ lárúbáwá bàbá yìí ní pé ṣùgbọ́n yìí ibí náà ló ti lọ ìyún ṣùgbọ́n ibí ló ti lọ tó fi lọ fẹ́ ọkọ rẹ̀ ó sì padà sórí ìrun rẹ̀ ó wá ní ọ̀nà kan bẹ tí màá tọ̀ àmọ́ máa ń pè ní erédò ọ̀la ọ̀nà àwọn ọ̀gbun bẹ́ẹ̀nbẹ́ ibẹ̀ ni máa ń gbà kọjá. wọ́n á ní kí ló wá dé ẹ̀yẹ́ ti ń kú tó ṣe é pé kí ló dé tí ojú orí rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ wọ́n ní àwọn àlìjẹ̀nù tí ọlọ́run kò ti ànábì sùláìmánà àti àwọn alágbára àti àwọn onímọ̀ tí wọ́n rọ̀ fún wọn láwọn náà wọ́n ń gba ojú orí ìyàwó báwọn. mo wá ṣe ìwádìí ní nǹkan bíi ọdún mọ́kànlá sẹ́yìn àwọn àgbàlagbà náà àwọn àáfàá wa àti àwọn èèyàn tí mo lọ bá nílùú tí wọ́n sọ wọ́n ní abala méjì ni ṣùgbọ́n erédò tá ń pè ní kùnsébà tá tún pè ní bílíkìsù alága wọ́n ní láti orúkún rẹ̀ wálẹ̀ wọ́n ní ẹsẹ̀ ẹranko àgbẹ̀yìn lóní apá kan láti ibi itan ni ẹsẹ̀ ẹranko àgbẹ̀yìn ni ara rẹ̀ sókù ní ara èèyàn wọ́n ní tó jó níbẹ̀ ni pé ìkánú àwọn òbí rẹ̀ ó jẹ́ abala méjì ó jẹ́ àlìjànú ìṣẹ́ranko ṣèyàn apá kan ní ìyá rẹ̀ ni ìní àlìjànú tí bàbá rẹ̀ jẹ́ èèyàn nígbà wọn wá fẹ́ wọn wá bí ọmọ àbàrà méjì ẹnìgbà mo sọ tàbágbà bá dúrásìbò tí mà sọ ìtàn ọ̀rọ̀ níyẹn náà fún wa ní ìkànnì àmọ́ pé nǹkan bẹ. <laughs> wọ́n ní ìdínú tábà lọ wo inú àlùkùrì ẹnì wọ́n ní nígbà tí ànábì sùlámánà wá ránṣẹ́ pé ọwọ́ ni wọ́n ṣe kí wọ́n tẹ dígí tẹ́ ń pè ní gíláàsì dígí là ń pè ní Yorùbá kí wọ́n tẹ sórí omi ìwá nífi wá ń ká aṣọ kíkàsọ lànàbì sùlàìmánà fẹ́ kí wọ́n ó rí i pé ṣé lóòótọ́ ni ẹsẹ̀ ẹranko ló ní nínú àwọn àfa mo kí o ẹ̀yin onímọ̀ yín bàbá wa nílùú Ìlọrin gèrè álímì wọ́n wá jọ ewa yí pé nínú tíra kẹta ń pè ní sẹ́bùlù kẹsìrì kọ́ ni wọ́n ń pè é pé tó ṣe àtẹ̀sírì yìí pé wọ́n wá ní wọ́n lọ mú abẹ́fẹ́lẹ́ iná ẹ̀sẹ̀ wá bá fi fa irun ẹsẹ̀ rẹ̀ kú ìbẹ̀ nínú tíra ń bẹ́ẹ̀ ìbẹ̀ bẹ́ẹ̀ á rí wípé ó súnmọ́ra wọn pẹ̀lú àwọn nǹkan tí ẹ sọ nílùú òkèèrè fún mi lọ́dún mọ́kànlá sẹ́yìn <laughs> nígbà tá a ti mọ̀ pé a sí gbajúmọ̀ iṣẹ́ ìwádìí tá a kàn ń ṣe pé ìfẹ́ tá a ní sí ṣèwádìí káàkiri ni. wọ́n wá ní nígbà apá kan wá ní pé nígbà tí àwọ̀ wá dé láàrin òun àtọkọ rẹ̀ yún ànábì sùlàìmánà wípé ìlọ́wà bínú tó padà wá sí ìlú òkè ẹ̀rì níjẹ̀bú òde níta fi pé ìlú ní òkè ni pé òkè tí kì í rì ọ̀rọ̀ pọ̀ lórí èyí ò gangan ṣùgbọ́n ìkẹ́kẹ́ wa ń bẹ pẹ̀lú ojú orin arábìnrin bàlìkísù tá a tún erédò yìí ìní wípé ṣùgbọ́n èèpẹ̀ funfun kan máa ń jáde ní ojú orin yìí tó ṣe pé tí wọ́n bá bu èèpẹ̀ funfun yìí bóyá wọ́n pò mọ́ omi fún yẹn ni èèyàn da omi sínú ẹ̀ ni èèyàn gbé bìkẹ́ èèyàn ránṣẹ́ mu ni o àbẹ́yẹn fi ṣe ọṣẹ ni o kò sí bẹ́yẹn bá lò fún ìmọ̀ ń gbà bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni máa ń jáde lọ́dún sì ni ó ti wá jáde kẹ́hìn ní ìsìn ìbí ọdún méjì èmi tẹ̀ báwọn fi jẹ̀wọ̀ níjọ́ lọ́jọ́ àìkú ìyún ìjẹtamúlẹ́à èmi ni ìyá ń dúró dè pé kí n dé nígbà tí bá fẹ́ padà wá yóò lè jáde tá a fi jọ jẹ ẹ̀wọ̀. bó ṣe nínú o àmọ́ káwá àmọ́ kíní kẹlẹ́mẹ̀dájú nípa rẹ̀ ni wípé obìnrin kan èé débẹ̀ o obìnrin kan èé débi ṣùgbọ́n erédò obìnrin tó bá débẹ̀ tó bá fojú kan bẹ̀ kò ní gbé ayé o gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ àwọn obìnrin kan ṣèèṣì ńgbà kan wọ́n bá ń gégi wọ́n ń sagíkì wọn ò wá mọ̀tẹ́ fi gba ẹ̀yìn débẹ̀ wọ́n kú o wọ́n kú o mo ti fi àwòrán rẹ̀ fídíò rẹ̀ tẹ́ bá lọ wo orí ìtàn Yorùbá ìtàn Yorùbá tàbí torúkọ mi Lájí Abbas láàárọ̀ àná tí mo fi bẹ̀ àwọn èèyàn tó ti wò wọ́n ti ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ogójì <laughs> ọjà èmi náà lẹ́nu láàrin àná tẹ́ bá lọ sórí ìtàn Yorùbá àbí orúkọ mi gangan Lájí Abbas ẹ rí ń bẹ̀ tó gbé mo ti fi bẹ̀ àwọn èèyàn ti ń wò káàkiri àwọn ìkẹ̀kẹ̀ ti ń ṣí àrẹ̀ káàkiri bó ti rínú lábala àmàdájú mọ̀ ń bọ̀ káwá bọ́ sí abala ìwádìí ìjìnlẹ̀ ẹ wá kó àbọ̀ sí abala ìwádìí ìjìnlẹ̀ ìtàn tí màá sọ lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti fẹ́ ká sọ ọ́ torí wípé àwọn èèyàn ń pẹ̀ǹgbẹ́ rẹ̀ mo sì fi ń dá wa lójú pé tá a bá ti parí ìtàn yìí ó ṣeé ṣe o ká bẹ̀rẹ̀ tán Dr. Sikiru Ayinde Barrister ẹ̀bùn sì wà o kódà ẹ̀bùn wà lálẹ́ ìta jẹ mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ Túndé ọmọ ọ̀ràn máa jẹ́lẹ̀ tó tún ṣe àrọ́mọdọ́mọ baálé Orówùsì ní ilẹ̀ Ìbàdàn nílùú London ó ti kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn áyọ̀nù fún wa rẹpẹtẹ bá a ṣe máa jẹ ẹ̀bùn lọ́nu oṣù mẹ́ta a sì ń jẹ ẹ̀bùn lọ́ni ó ṣeé ṣe kó ṣe pé ẹnìkan lọ́sẹ̀ kan àbí èèyàn méjì lọ́sẹ̀ kan àmọ́ lálẹ́ yìí jẹ kan àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan wa. ìtàwílẹ̀ mọ́ fẹ́ sọ lálẹ́ yìí iṣẹ́ pàtàkì ni torí pé ó mú ó mú ọlá ó sì mú oyì bá ìlú rẹ̀ ó kó èèyàn mọ́ra ó sì àlejò ìwọ náà ṣọ́ra bọ́ ọ bá rí èèyàn bálejò bá wá bọ́ ọ sí èèyàn sí èèyàn lára èèyàn fi ìfẹ́ hàn kọ́ ọ̀pọ̀ èèyàn lé ẹni ṣe àlejò ẹnìkan pàtàkì tó lórúkọ tó ṣe pé <laughs> tí n bá dárúkọ rẹ̀ kì í ṣe tuntun ẹni tí gbogbo ayé ń bu ọlá fún ni ẹni tí gbogbo èèyàn ń wárí fún ni ẹni tí gbogbo èèyàn ń pòkìkí rẹ̀ ni àlejò ta lẹ́ẹ̀lẹ́ni náà ṣe tó wá sọ onítàn di alágbára tó sì sọ ìlú rẹ̀ di ìlú ológo tó sọ ìlú rẹ̀ di ìlú ńlá tó sọ ìlú rẹ̀ di ìlú tó gbajúmọ̀ ó ṣe àlejò Shehu Alimi àfa wa Shehu Alimi gèrè Alimi wa kan náà ìtàn ta lẹ́ẹ̀mọ́ wa fẹ́ sọ ìtàn tó yè jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ògbómọ̀ṣọ́ mo ti ń rí àwọn èèyàn mo sì ti ń rí alágbára mo sì ti ń rí ẹni tó lógo mo sì ti ń rí ẹni tó ní orúkọ mo rí ẹni tó sapá rẹ̀ sí fún ìlọsíwájú ìlú rẹ̀ ọ̀kan pàtàkì Tóyè jẹ́ Àkànní Alébíoṣù ẹ̀gbọ́n mi yé o Tóyè jẹ́ Àkànní Alébíoṣù ààrẹ ọ̀nà kákàǹfò kéje ilẹ̀ yorùbá òun ló sì jẹ tẹ̀lé ààrẹ ọ̀nà kákàǹfò àfọ̀njá ìlọrin gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ pàápàá nínú ìwé tí olóyè oyèbísí kọ ó ṣe àlàyé púpọ̀ fún wa nípa Sóyèjé Ògbómọ̀ṣọ́ àmọ́ kìí ṣe ònìkan ló kọ ìwé o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé mi náà mo ṣiṣẹ́ lé lórí àti àwọn òkìtàn míì kódà bàbá wa aláàjì ẹlẹ́kẹ̀jì mọ̀ mo kí yín o bàbá ẹ túbọ̀ pẹ́ fún wa bàbá náà mẹ́nu bà ọ̀rọ̀ tó yè jẹ àkànní alẹ́bíoṣù nílùú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìwádìí ìdílé àwọn tí ń jẹ baálé Ògbómọ̀ṣọ́ láti bí tóyè jẹ́ ẹ mẹ́sìn mi gbọ́ pé wọ́n ń jọba o ní gbogbo ìgbà náà àti ìsọ ìlú ogbomọsọ di ìlú tí ń jọba baálé wọn ń gbogbo ìlú bá ti ń jẹ Ọ̀nà nílẹ̀ Yorùbá baálé wọn ń ọba olóyè oyèbísí sọ ní pé ó ti jẹ ọ̀tún kàkàǹfò nígbà tápẹ̀já ń bẹ láyé ó ní ọ̀tún kàkàǹfò wọ́n ló ti jẹ ọ̀tún kàkàǹfò ṣáájú kí ó tó wá di baálẹ̀ àmọ́ ìwádìí mi ṣe ni wípé ó ti jẹ baálẹ̀ ṣáájú kó tó jẹ ọ̀tún kàkàǹfò torí pé àwọn kàkàǹfò àwọn ẹ̀ṣọ́ ní ń jẹ kàkàǹfò ìdílé ẹ̀ṣọ́ ní máa ń jẹ kàkàǹfò àwọn ìdílé ẹ̀ṣọ́ yìí àwọn ẹ̀ṣọ́ aláàfin ọ̀yọ́ tá ti yọ kàkàǹfò nù wọn wọ́n jẹ́ àádọ́rin nínú àwọn àádọ́rin àwa yọ mẹ́rìndínlógún tó jẹ́ àgbà mẹ́rìndínlógún kan bẹ tó jẹ́ àgbà nínú àwọn mẹ́rìndínlókù yìí ó ń kálukú ló lóko iye wọn inú wọn la ti wá yọ ìkan tí ọmọ jẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ tá a pè ní ààrẹ ọ̀nà kakanfò nínú àwọn mẹ́ẹ̀ẹ́dógún yòókù wọ́n wá jẹ́ baálẹ̀ baálẹ̀ ìlú kọ̀ọ̀kan àwọn mẹ́ẹ̀ẹ́dógún yìí inú àwọn náà wà tó wá jẹ ọ̀tún òsì ẹ̀kẹta ẹ̀kẹrin bí wọ́n ṣe jẹ́ lọ́dún bámbámbámbám ẹ̀yin tó wá ní àǹfààní láti jẹ ọ̀tún kakanfò nígbà tí ààrẹ ọ̀nà kakanfò àtọ̀dá ń bẹ lórí oyè kakanfò ni tó lè jẹ Ògbómọ̀ṣọ́ ó wá jẹ́ alágbára ọlọ́run tó wá rọ̀ lọ́rọ̀ kò sọ pé ọgbàjúmọ̀ ó ṣòwò ó sì gbájúmọ̀ iṣẹ́ àgbẹ̀ lásìkò ìgbà tí wàá ń bẹ ní ọ̀tún apá kan ní kò èdè ọ̀tọ̀ ń bẹ ní baálẹ̀ ògbómọ̀ṣọ́ àwọn míì nínú àwọn òkùnfẹ́ ní rárá o ipe sì ń bẹ ní ọmọ baálẹ̀ ní pé kèèjì baálẹ̀ ṣùgbọ́n ọgbàjúmọ̀ dèédé ìgbà náà wá ní Ṣéhù Álímì wá ń káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tí ń tẹ̀lé ìsìláàmù kì pé ẹ pẹ́ bọ́ tì í ẹgbà tọlọ́hún ẹsẹ̀ ti ànábì tó ń káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ọwọ́ afẹ́rẹ́ kọjá nílùú Ògbómọ̀ṣọ́ tàbí òwú láti lọ tanná Islam nílùú Ògbómọ̀ṣọ́ náà ni èmi tó yè jẹ́ ni bàbá ẹ bá wa jókòó ẹ bá wa sọ̀rọ̀ Ọlọ́run ẹ já gbà yín lálejò kẹ́ tó máa lọ ọwọ́ àti àlejò àlejò àfa alimi sehu alimi púpọ̀ púpọ̀ púpọ̀ débi wípé inú sehu alimi dùn pé áà ṣé èèyàn kan tó ń bẹ tó lè ṣe àlejò báyìí ọwọ́ àpè tó yè jẹ́ pé ìwọ tó yè jẹ́ wá o àkọ́kọ́ o àkọ́kọ́ o orúkọ rẹ ò ní parẹ́ láéláé ṣẹlẹ̀ ní o àdúrà kejì tó tó wá ṣe fún ni pé wo ìlú yìí ìlú òrẹ ìlú Ògbómọ̀ṣọ́ yìí ògo rẹ̀ ọmọ tàn lọ láéláé ni láéláé ni ṣẹlẹ́jì ẹlẹ́ẹ̀kẹta ni pé ìwà bọ̀ orí tírà mẹ́rin sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú yìí ogun kankan ò ní wọ ìlú Ògbómọ̀ṣọ́ láéláé ṣáájú èyí ìpèsè kan bẹ dáni ṣe sílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ ń pè ní ogun ọ̀jàlú ìyún bẹ́ńbẹ̀ tẹ́lẹ̀ táwọn èèyàn gbà pé kò sí ogun ọwọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n Ṣéhù Álímì tó wá bá ṣe tírà sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn àgbààgbà òpìtàn ilé wọn sì mẹ́nu bà á pé mo ṣe rí nù bí àwọn òpìtàn ṣe sọ fún wa lásìkò tí Tóyèjé Ògbómọ̀ṣọ́ wá di baálẹ̀ Ògbómọ̀ṣọ́ iná ni Adégún tó di ọba ìlú Ìkòyí lẹ́yìn ìgbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá wá lọ tán gẹ́gẹ́ bí ọ̀tún kọ̀ lálátakò òun ló di ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ yorùbá ààrẹ ọ̀nà kakanfò tó yè jẹ́ àkànní alébíoṣù alébíoṣù orúkọ àlàjẹ́ ni ìmọ́lẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tí àdúrà ti ṣe wàhálìmí ṣe fún tán orúkọ rẹ̀ àti ògo rẹ̀ àti ọlá rẹ̀ ó lé téńté ó lé téńté tí gbogbo òlú sì gbókọ rẹ̀ báyìí ni ó ṣe wá gba ipò ààrẹ ọ̀nà kakanfò nígbà wá di ààrẹ ọ̀nà kakanfò yìí àsìkò tó wá jẹ́ sí àsìkò tí ilẹ̀ Yorùbá wà rúdurùdu ni nígbà yí Aláàfin Abíọ́dún ṣáájú ti Aláàfin Agbólúajé ló ti ló ti gbìyànjú púpọ̀ ilẹ̀ Yorùbá pa àṣẹdélẹ̀ Ghana ibi tá ń pè ní àwọn àṣàtì ó dé Togo tá ń pè ní gbogbo lomẹ̀ ó dé Benin Republic ó gbogbo tí ń jẹ́lẹ̀ ẹnu pé ó sì dé ilẹ̀ gbogbo àwọn ẹ̀gbá gbogbo ta ń pè ní ilẹ̀ kóòtù òjíire ta ń nílẹ̀ yorùbá àwọn yẹn tẹ̀ máa ń ṣe àṣìwé ọ̀rẹ́ lómi ò ní káàárọ̀ òjíire kò sí tí ń jẹ́ káàárọ̀ o ẹ lọ gbọ́ yorùbá ju o kóòtù òjíire ẹ kú òtútù ẹ jíire torí pé kò sí ti ń jẹ́ káàárọ̀ gan yorùbá yìí kíyàn pé ẹ káàárọ̀ ẹ kú àbọ̀ ẹ kú ọ̀sán ẹ kú alẹ́ gbogbo kíkí yorùbá láyé kú kú ni ẹ kú rìn ewu ọmọ ẹ ewu ẹ kú kú ẹkú kalẹ̀ ẹkú wa gbogbo bí kí yorùbá làbúrò á pè wá ní ìran kú oṣù òjire kìí ṣe káàárọ̀ òjire. Thank you. Orísun. ìtàn dàpọ̀ máa lọ olúkálukú wa ń yọ tiẹ̀ lórí sẹ́bẹ̀ n ò mọ̀gbà tó gẹ̀dẹ̀ jọ̀rọ̀kọ̀ tí pàǹsẹ́kẹ́ ń fọn rere ẹbọ bẹ́ẹ̀ tí ògbó bá gbà ó dàjùmọ̀ wò ìtàn Yorùbá ò gbọdọ̀ dóríkodò bọ́mọdé bá lu èkó apẹ́délé àfòmọ̀fòdù ní ó bá la. Orísun lètò àrà tó fẹ́ yọ gúbọ́ fẹ́ gbádùn ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ninety two point five Ìlọrin pẹ̀lú olùkọ́ àgbà Lájí Abbas abala méjìlá ẹ̀ máa abala àmọ̀dájú níbi tá máa ṣàlàyé nípa àmì nílẹ̀ Yorùbá abala kejì ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa gbọ́ ìwádìí nípa àwọn ìtàn ilẹ̀ wa fún ìkéde àti ọjà lórí ètò Orísun ẹ pè olùkọ́ àgbà Lájí Abbas sórí zero eight zero three two eight five five eight eight eight zero eight zero three two eight five five eight eight eight Orísun ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday láago mẹ́sàn-án sí mẹ́wàá lẹ́ ní pàdé Lájí Abbas ní OFM ninety two point five Ìlọrin orí. Orísun. Kò ṣe má gbọ́ ètò mi. Ó dé. ẹ kú àbọ̀ padà èmi náà kọ ọlọ́run ọba nítorí pé mo dé o mo dé lódì mọ́lẹ̀ láti wá tan náà mọ́lẹ̀ sí ojúlówó ìtàn yàtọ̀ sí àlọ́ mo máa ń sọ o èmi máa ń wá tàn kiri ni ìhè jókòó kítọ̀ wá bá mi kò sì sí ìlú tẹ́ ẹ pè mí àti tẹ́ ẹ rán mi lọ pẹ̀lú àtìlẹ́yìn gbogbo àwọn àáfàá ńláńlá nílùú Ìlọrin mò ń lọ o mò ń wá tàn náà káàkiri àwọn bàbá wa ṣe wàhálà púpọ̀ kémi àti ẹ kábàlè rígbà tiwa lò báwo wá ní ìtàn wọn ò sí ní parẹ́ bóòlù orí pa wọn ò sí ní parẹ́ mo máa ń sọ fún wa àwa tá a bá fẹ́ ká sọ ìtàn wa àbí ẹ bá fẹ́ ká bá yín ṣe ìwádìí ẹ sáà ti pè mí ètò fún òkè ẹ̀rọ mi síta àbí ìtànlú kan ni èyí tẹ báyìí sọ pé a ti délùú yín tá a ti gbé jáde <laughs> iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ mo máa ń sọ tèmi ọ̀bá ti ṣiṣẹ́ ìwádìí dògóńgó n lè gbé ìtàn torí pé ọmọ àlè ọ̀rọ̀ kò lè ti ẹnu mi jáde láéláé pẹ̀lú nínú àwọn òpìtàn àwọn òǹkọ̀wé ilé ẹ̀mí adélọ́wọ̀ wà wọ́n wá jó ìwà pé nínú rúndùrúndù báyìí ìní tóyè jẹ́ ògbómọ̀ṣọ́ lọ́jà àrẹ ọ̀nà kakanfò sí. nígbà tí aláàfin abíọ́dún lọ tán àlàáfíà àti agbára ọ̀yọ́ ọlọ ògbó ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní dínkù báyìí ni Tóyèjì Ògbómọ̀ṣọ́ ṣe di ààrẹ ọ̀nà kakanfò kò wá sí ìlú míì tó fẹ́ dojú ìjà kọ gẹ́gẹ́ bí alágbára òun náà ni ìlú Ìlọrin <laughs> alágbára alẹ́ àtàlágbára oko wọ́n fẹ́ pàdé gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ Tóyèjì Ògbómọ̀ṣọ́ gbé ogun wá sílùú Ìlọrin láti wá kó Ìlọrin ni ṣùgbọ́n Ìlọrin náà jókòó gẹ́gẹ́ bí ìlú ọlọ́pọ̀ èèyàn ìlú tí ń ẹlẹ́yàmẹ̀yà ìlú olómìnira ìlú ẹlẹ́sìn wọ́n jáde wọ́n sì pàdé Tóyèjẹ Ògbómọ̀ṣọ́ báyìí ni ogun ńlá ṣe bẹ̀rẹ̀ ní ogun àkọ́kọ́ tá a pè ní ogun ògiri àwọn àgbòkúndájọ́ yìí wá pé àárín nǹkan bíi ọdún eighteen twenty four ni wọ́n ja ogun yìí láàrin nǹkan bíi ọdún eighteen twenty four ni làwọn àgbòkúndá sọ fún wa pé wọ́n ja ogun yìí ogun yìí le ó le gidi gan torí pé hmm, Ìlọrin ọ̀gbà ààrẹ tó yẹ jẹ Ògbómọ̀ṣọ́ náà gbà ta ló ṣẹ́gun ọ̀ ń bọ̀. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ogun ogun bíi mẹ́ta Ìlọrin ṣẹ́gun Ààrẹ Ọ̀nà Kakanfò tó yẹ o ààrẹ tó yẹ jẹ sì sá padà sí ìlú Ògbómọ̀ṣọ́ àmọ́ Ìlọrin ò lè lè jìnnà torí pé bí ìgbà ni Ààrẹ Ọ̀nà báyìí ogun àkọ́kọ́ nígbà tí ààrẹ tó ìlú Ògbómọ̀ṣọ́ wá padà délùú Ògbómọ̀ṣọ́ kàkà kó fi jókòó jẹ́ ó wá tún bẹ̀rẹ̀ sí ní palẹ̀ ogun míì mọ́ ó wá ń gba ogun jọ ogun ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jà la pè ní ogun fi pè ni pé àti Ìlọrin ògùn tó yè jẹ tó fẹ́ jagun òun tó ń gbọ́ ni wípé kò sóúnjẹ nílọrin o òun náà sì lóúnjẹ tí ó kó wá táwọn ọmọ ogun ọ̀jẹ̀ nígbà wọn pàṣẹ lójú ogun báyìí ni ìjà ńlá tó ṣe bẹ̀rẹ̀ lọ́tún lọ́sì nígbà wàá tó omi jẹ́jọ pàgọ́ sí ìtọ́lọ̀ wa fi bá wọn ṣe ni àsìkò ìgbà náà wá ní èso ìgbà ń jáde èso ìgbà kọ́ ni eléyìnbó máa ń pè ní garden egg láti rí báyìí yóò rí kókó òkú báyìí tí máa ń wù tí ó dàbí eléwé aláwọ̀ ewé ìwá ni ìgbà wá ni Ìlọrin ń jẹ ìdání Ògbómọ̀ṣọ́ ń jẹ la fi pè ní ogun mùgbàmùgbà àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ náà Ìlọrin tún ṣẹ́gun Ògbómọ̀ṣọ́ o Ìlọrin tún ṣẹ́gun Ògbómọ̀ṣọ́ ọjà tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó yè jẹ ẹ wá jẹ́ abira wa níbèrè kan gẹ́gẹ́ bí ìtẹ́ máa sọ ni pé ohun méjì ló yẹ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ jagun ṣẹ́gun ẹ̀ṣọ́ jagun kú sógun kí ló dé tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó yè jẹ Ògbómọ̀ṣọ́ kò ṣe bógun lọ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò àmọ́ síbẹ̀ náà ogun òtún kó Ìlọrin tó ṣẹ́gun náà wọn ò tún lé Ògbómọ̀ṣọ́ wọnú ìlú ogun òtún kó Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni Ògbómọ̀ṣọ́ tó fẹ́ wá bá Ìlọrin jà Ìlọrin fi ọjà jẹ wọ́n Ìlọrin náà sì rí Ògbómọ̀ṣọ́ kò tààrà tí ìpìlẹ̀ tí mo fi bẹ̀rẹ̀ tán. àmọ́ àwọn àgbààgbà nínú onímọ̀ wọ́n wá jọyè wáyé pé ààrẹ Tóyèjì Ògbómọ̀ṣọ́ wá ń rí o Adégún Oníkòyí gẹ́gẹ́ bí alátìlẹyìn ńlá fún Ìlọrin ẹ kí ló sì fani wípé àwọn èèyàn jọyè wáyé pé àwọn èèyàn Ìkòyí àti Oníkòyí ti gba ẹ̀sìn Islam àmọ́ wá ń rí i gẹ́gẹ́ bíi wípé èyí tí Tóyè jẹ́ ń ṣe yìí ó ń fẹ́ràn ẹ̀sìn ní ọmọ ìyá wọn àmọ́ nínú ìwádìí ìjìnlẹ̀ Tóyè jẹ́ gangan fúnra ara rẹ̀ gba Islam látọwọ́ sehu Alimi ìlú Ìlọrin kò rújú o kò rújú o tẹ́ńbálítà lọ́wọ́ ẹ Tóyè jẹ́ Ògbómọ̀ṣọ́ sí ẹ̀sìn Islam ìlànà ni àáfà Alimi apá kàwọn èèyàn ní wípé òun sì ní Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ nílẹ̀ Yorùbá tí ó kọ́kọ́ jẹ́ Mùsùlùmí òun ní Ààrẹ Ọ̀nà Kakanfò àáfàá limi lọ́wọ́ sí ìsìláàmù èmi ò rújú rárá ètí bá fẹ́ ká máa dènú ká máa wo pìlẹ̀ olè mímọ́ sọ wípé ẹlẹ́yàmẹ̀yà kan ò sí nínú tẹ̀tẹ̀mí bá ń sọ ìtànfẹ́ àti ìtàláfíà ká sì má dáwọ́ bo òdodo lójú ká sọ ìtẹ̀kọ́ba àlè yẹra wa ká sì mọ àwọn tí àwọn bàbá wa bá lò lóòótọ́ wọ́n bára wọn jagun wọ́n bára wọn ṣe ọ̀rẹ́ ọ̀rọ̀ àwọn baba ńlá wa dàbí ọ̀rọ̀ àwọn olóṣèlú lónìí ni olóṣèlú ò torí kúlé lórí torí pé kí ni bẹ́ẹ̀ bá bára wọn ṣe ẹgbẹ́ kan lónìí wọ́n ò tún bára wọn pàdé nínú ẹgbẹ́ míì lọ́la bẹ́ẹ̀ bá sì bára wọn ṣe ẹgbẹ́ kan lónìí wọ́n lè fira wọn sílẹ̀ ìyẹn ò sọ pé kí wọ́n bára wọn jà ìwọ lọ́wọ́ á fẹ́ kú lórí wọn torí pé kí ni wọ́n mọ bí wọ́n ṣe ń darí wa wọ́n sì mọ bí wọ́n ṣe ń ṣe ìlú bàbá sì láṣíwájú tó ká ṣọ́ra ò torí pé níta <laughs> ń pè lágbára ọkọjá bá a ṣe rò. nígbò wá rí báyìí ààrẹ ọ̀nà kakaǹfò tó lè jẹ́ wá wòye pé kóòwò tó lè ṣẹ́gun Ìlọrin ah! àfi dandan kóòwò rẹ́yìn adégún ọba Oníkòyí báyìí ló ṣe wá wá ìrànlọ́wọ́ ìlú ìlú Òṣogbo èjìgbò ìlú òbú àtàwọn ìlú míì pé ẹ dìde o ẹ wá rẹ̀ mí lọ́wọ́ mo fẹ́ gbé ogun lọ bá oníkòyí báyìí wọ́n ṣe gba ogun ńlá jọ ní ogun tó ṣe yí pé ó nípa gidi wọ́n sì gbé ogun yìí wọ́n gbé kọjá apá kẹ̀yẹ́ ní ogun palẹ̀ lápé ogun yìí bí wọ́n ṣe gbé kọjá nìyí tó di ọ̀nà ìlú Ìkòyí nígbà tó ní kò yí gbọ́ ọ̀nẹ́sẹ̀ lọ sí Ìlọrin pé ẹ gbà mí o ìjà yín ni mò ń gbé o ọba wa ẹ̀mí ìlú Ìlọrin ó sì kó àwọn agẹṣinjagun àwọn tí bá ń gẹṣinjagun ó fi Sàrùmí ránṣẹ́ olórí àwọn agẹṣinjagun là ń pè ní Sàrùmí pẹ́tọ́ ẹ lọ gba ìlú Ìkòyí lẹ̀ ẹ ràn wọ́n lọ́wọ́ báyìí ni ogun yìí ṣe bẹ̀rẹ̀ ogun ńlá láàrin ìlú méjèèjì nídìí ogun yìí ìwá ni ẹnìkan ti jáde láyé iná ẹni tìlú ìlú ẹdẹ <laughs> nígbà tìlú kú torógun le ìlọníjọyé wọn gbé kì í ṣeré àti múra lẹ o ó bá ṣe pé ọdún mẹ́wàá ni ó ń jẹ ń bẹ à ń jà lọ ni ogun yìí tún pọ̀ ó tún pọ̀ fún ààrẹ ọ̀nà kakanfò tó yèjò ẹ máa wo nǹkan o ẹ máa wo nǹkan o ẹ wo gbogbo ogun táàrí ọ̀nà kakanfò ń jà èyí fi ń ọjà ń jẹ́ ogun fọ́ fún un bẹ́ẹ̀ sì ni ojoojúmọ́ pẹ̀lú gbogbo ìṣe ń fọ́ èrò ń wọ́ bìbà èèyàn ń ìlú akọni àtàwọn oníṣòwò wọn wá sínú ìlú náà nígbà ọ̀rọ̀ rí báyìí ẹ̀dẹ́ gbé tìmì baálẹ̀ ẹ̀dẹ́ baálẹ̀ náà wọ́n ń jẹ ńgbà náà wọ́n wá ránṣẹ́ lọ bá tó yèjì Ògbómọ̀ṣọ́ pé àṣì ọmọ o ogun òsì tó kó wa lọ àṣẹ wọ́n kàn ń pè ní Kakanfò ni àṣọ òtí ẹ̀ lè jà àtòrí náà o ẹ̀dẹ́ ti dá dúró dáńfò làwà o àṣẹ tiẹ̀ mọ́ nígbà tó yèjẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́ tó ọ̀dà bí yàrá bá gbé ní sẹ́lẹ̀ kékeré a máa gun orí ẹni bí ìbálẹ̀ mú lọrin bí ìtẹ́dẹ́ ni báyìí ló ṣe ṣígun sí ìlú Ẹ̀dẹ́ tó sì gbé balógun rẹ̀ balógun tó ní agbára tó gbé dìde pètò wàá lọ bá mi kọ́ ẹ̀dẹ wàá lọ bá mi kọ́ wọn lẹ́kọ̀ọ́. báyìí ni balógun lásì mìíràn ló ṣe gbé ogun lọ sí ẹ̀dẹ tó sì dúró ti ẹ̀dẹ nígbà tí balógun lásì mìíràn dé ẹ̀dẹ tìmìtọ́ jẹ nígbà náà là ń pè ní gbàǹgbáyé <laughs> ọlọ́lá àti alágbára lòun náà báyìí ni wọ́n ṣe dúró tíjà sí ń lọ ọba olófà wá rí wípé èdìmọ̀ rèé ìlọrin la ní ká dojúkọ tẹ́ tún dojúkọ ra yín báyìí ló ṣe náà ṣe gbé ìlàrí rẹ̀ lọ bá wọn baálẹ̀ ẹ̀dẹ̀ bàǹgbáyé pé tó ṣe sùúrù o já wa o kí la fẹ́ jẹ lérè bí ká máa fi ẹ̀mí ṣòfò gan ẹjẹ́ agbègbè ayé àlàáfíà báyìí ni àṣegbé ló ṣe bá tìmì bàǹgbáyé sọ̀rọ̀ nígbà ó bá sọ̀rọ̀ ọkàn balẹ̀ ó sì túbá ó sì pẹ̀ ó lòun ó ní kí kí balógun Ògbómọ̀ṣọ́ kó forí jì òun pé tó òun já wa o wọ́n sì ta lójì ó sì san òjì tí wọ́n ta ọ̀pọ̀lọpọ̀ owó àti ẹran ewúrẹ́ mẹ́wàá báyìí ni àṣegbé Ìlàrí Ọlọ́fà ló ṣe ṣe àṣeyọrí tí balógun Ẹdẹ lásì mìíràn ló sì padà sí ìlú Ògbómọ̀ṣọ́ àwọn àgbà òpìtàn wọ́n wá joyè wáyé pé lẹ́yìn eléyìí ààrẹ ọ̀nà kakanfò tóyèjẹ ògbómọ̀ṣọ́ kò gbìyànjú àti gbé ogun lọ sí ìlú ìlọrin mọ́ torí pé lásìkò gbáǹtì ẹ̀mí ọlá àti ògo ìlú ìlọrin ti wá búyọ àfẹ tó bá fẹ́ fi ẹ̀mí rẹ̀ ṣòfò ni wọ́n sọ wípé bóun ti ìlọrin ti jẹ́ ṣùgbọ́n ààrẹ ọ̀nà kakanfò tóyèjẹ ṣe àṣeyọrí kan lásìkò ìgbà náà táwọn èèyàn kà àmọ́ kò fún Ìlọrin láàyè láti lọ sí Èkó pé Èkó gangan ní bẹ ní àníyàn lọrin kí wọ́n gbé ẹ̀sìn Ìsìláàmù lọ sí Èkó ẹ wá wo nǹkan láàrin o ààrẹ Tóyèdé Ògbómọ̀ṣọ́ tí ò fún wọn láàyè mùsùlùmí lòun náà Ṣéhù Álímì náà ló sì wẹ́ sí ẹ̀sìn Ìsìláàmù àmọ́ àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀sìn Ìsìláàmù pàpàdé Èkó ó ilẹ̀ Yorùbá débi wípé èkó mọ ìrírí ará ìlọrin bẹ́ẹ̀ bá dé ìlú èkó lónìí àmọ́ tó bá sọ pé ìlọrin ni mí wọ́n gbà wípé ah, àwọn àfa àwa ló dé yìí ṣéwù álímì kó tó di pò fi ìlú ìlọrin ọkàlẹ̀ síbẹ̀ ó sì sọ ìlú ìlọrin di mẹ́ka ilẹ̀ yorùbá ó lọ káàkiri gbogbo ìlú ńláńlá ilẹ̀ yorùbá ọ̀sẹ̀ iná ìsìlámù ibẹ̀ náà ló ti gbà tó fi bá tóyè jẹ ààrẹ ọ̀nà kakanfò pàdé tó sì súre fún un ìlú là ń pè ní àdúrà yìí pé ìlú rẹ o yóò jẹ́lu ológo yóò sì jẹ́lu ìmọ́lẹ̀ yóò sì jẹ́ ìlú tó ṣe pé orúkọ rẹ̀ ní parẹ́ ogun kankan ò sì ní wọ inú ìlú náà ẹ wo bí wọ́n ṣe jagun tó lásìkò ogun yìí gbogbo bí Ìlọrin ṣe ń ṣẹ́gun Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjé Ògbómọ̀ṣọ́ wọn ò rógun gbé wọnú Ìlọrin o bẹ́ẹ̀ sì ni Tóyèjé Ògbómọ̀ṣọ́ náà gbógun wọ wọn ò rógun gbé wọnú Ògbómọ̀ṣọ́ Tóyèjé Ògbómọ̀ṣọ́ náà sì gbógun wọnú Ìlọrin àjẹ́ pé àdúrà méjèèjì Ṣéhù Álímì ọgbà lórí ìlú méjèèjì. gẹ́gẹ́ bí tí àgbà òǹkọ̀wé ni Adélọ́wọ̀ sọ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ ó ṣe àkàwé rẹ̀ púpọ̀ ó fi wé àwọn èèyàn káàkiri onípínjọ́wé wáyé pé wọ́n ti ń jẹ baálẹ̀ o àbí ọba o ní ìlú Ògbómọ̀ṣọ́ kò tí ì sí ẹni bíi Ààrẹ Ọ̀nà òun ló mú ògo àti òkìkí bá ìlú ọgbẹ́ yàrá yípo ọ̀gbun ọ̀dà tàbá tó mọ tàbá tó mọ ọ̀gbun ní kòtò a wà á gbẹ́ kòtò tí ó fẹ̀ tí ó sì jì dáadáa yóò yè tó gbé sẹ́yìn bí mẹ́ta bá gbéra wọn lórí ara wọn ọwọ́ wọn ò gbé sóta wọ́n máa ń gbẹ́ yípo òòlù ní ń pè ní yàrá láyé ìjọ́un lẹ́yìn ìgbà náà ó tún odi ọmọ odi yípo ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn ìyún omi ìlàkà ti ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀yà yípo ọmọ jẹ́ ààbò fúlù Ògbómọ̀ṣọ́ alágbára ọ̀rọ̀ lágbára ń gbìyànjú mo ní àwòrán odi ìjọ́un ti ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ tí n bá ti rí ètò fi sí orí Facebook àti torí Facebook ìkànnì iléeṣẹ́ wa OFM ninety two point five nílùú Ìlọrin wambi pẹ̀lú àpọ̀lọpọ̀ àwọn oníṣòwò wọ́n wá jókòó nílùú Ògbómọ̀ṣọ́ láti lásìkò tó lè jẹ Ògbómọ̀ṣọ́ bákan náà ìsì ni àwọn akíkanjú àwọn alágbára ètùtù tó yè jẹ ààrẹ ọ̀nà kakanfò Ògbómọ̀ṣọ́ fi yàtọ̀ sí ti ààrẹ Kúrunmí Ìjàyè ní wípé tó yè jẹ́ kóyàn mọ́ra púpọ̀ tó bá ti rí pé alágbára ni ọmọ ọ̀bọ̀ ilẹ̀kùn ìlú sílẹ̀ fún ọ wàá jókòó wàá sọ bí ìdílé kèé wá ṣe àwọn tó jẹ́ ẹ̀yà yorùbá nìkan tèè máwọn núpé tèè máwọn bàrùbá tèè máwúsá tèè mọ́ fúlàní gbogbo wọn ni Tóyèjì Ògbómọ̀ṣọ́ fi àyè gbà á rí i pé mùsùlùmí lòun náà ó fi mọ́sálásí lélẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ o ó sì mú òkìtì àti ọlá àti ògo bá ìlú Ògbómọ̀ṣọ́ ẹ orí rẹ̀ èsì ni ọlá ilé ògo rẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ti tàn gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ tá a bá yọ ọwọ́ ìlú Ìbàdàn kò sí ìlú tó tún tóbi tó ìlú Ògbómọ̀ṣọ́ nílẹ̀ Yorùbá ilẹ̀ orílẹ̀ tá a bá sọ pé ìlú tóbi gbogbo ilẹ̀ ìlú náà kò sí ìlú náà tó tún tóbi tó ìlú Ògbómọ̀ṣọ́ inú o ààrẹ ọ̀nà kakanfò tó yè jẹ ọgbà àlejò àáfàá Ṣehu Alimi ọ̀kẹ́ púpọ̀ ó sì ó ó ṣe àlejò inú àáfàá sì dùn ó sì súre fún un bí wọn náà bá rálejò yálà o ọwọ́ láti ìlú kan ni o ìjọmọdé ni o olóòkọ ni o kò lóòkọ ni o ẹ̀jẹ̀ apá àlejò lé ẹ̀jẹ̀ apá àlejò lé torí pé màláìkà ọlọ́run bẹ nínú àlejò àtìmọ̀gbà sínú àlejò ọ̀yọ́ tí wọ́n ṣe àdúrà bàbá wa kan tiẹ̀ ń bẹ nínú àwọn àfáà nílùú bàbá ẹ̀jẹ̀ tún lòmọ̀ kan bẹ o fúlàní kan bẹ ọwọ́ à ń bẹ pẹ̀lú bàbá wa yìí ń gbélé wọn ìwà máa ń tọ́jú bàbá nígbà wá yá ọ wá tọ́sìkò tó fẹ́ padà sílùú rẹ̀ ọ wá ní bàbá ẹgbẹ́ ẹmú ọpọ́n làtẹ́fímọ́ àǹtú wá orí ìdúró ni fúlàní tí wàá mú tàdá òjòkòó ló ti hàn kínní nígbà wá ní pẹ́tò ọya ẹpẹ ọmọ yín wá kóhùn ó kọ́ ọ̀fọ̀ kí wọ́n mú wọ́n bá wá àkọ́bí ọmọ wọn ò rí àbúrò tí wọ́n rí ilé wa ó wá gbé fún wa mú lọ́wọ́ lẹ́rìí tẹ̀gbọ́n yọ lọ́ọ̀kan lọ́ba ní àdúró dúró dúró ẹ̀gbọ́n rẹ ní bọ́ọ̀lì àwọn méjèèjì tí wọ́n mú àwọn méjèèjì tí wọ́n mú wọ́n wà pàwá ní ìmọ̀ débi tí ìmọ̀ dé ta náà wà ní náà ẹni bàbá wa ìmáàmù Ìbàdàn Ahmed Arufai àti bàbá wa Muritala tó ní mádùnì Arabiya nílùú Ìbàdàn àlejò ní bàbá wọn ṣe o àlejò ní bàbá wọn ṣe tọ́nà fi kẹ́ wọn tó bẹ́ẹ̀ ẹni pé ká pọ́n àlejò dé jẹ́ Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ wọ́n ní kò kú sójú ogun bí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò yòókù ṣe máa ń kú wọ́n lọ fọwọ́ rọrí kú ni agbákẹ̀yẹ́ sì ní pé ogun kan tó pa òun àti ọ̀bọ Oníkòyí Adégúnpọ̀ ìlú ti jáde láyé àmọ́ àwọn òkùnkẹ́ fọwọ́ sí ní wípé kú a sì sí mo sì nínú o lórí ìtàn Ààrẹ Ọ̀nà mọ̀ ń bọ̀ fi ojú so lálẹ́ yìí a mú nọ́mbà o látòrí nọ́mbà kìíní dé ìkeje a sì jẹ ẹ̀bùn to èèyàn méjì ni ó jẹ ẹ̀bùn ní alẹ́ yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ayẹyẹ lọ́sọ. ẹnìkan ti wà lójú ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ ẹ pé tó. Ah, méjèèjì. ọyẹ mú nọ́mbà láti orí ìkíní dé ìkeje. Ah, nọ́mbà five. nọ́mbà five sọ wípé lẹ́yìn tí tìmì kú lógun ìkòyí ẹ dárúkọ tìmì ẹdẹ tó jẹ tẹ̀lé. tìmì àgbàlẹ. ẹ kí lorúkọ rẹ̀. Ah, mo kọ rẹ o. mo ti sọ mo sọ báńgbáyé lorúkọ rẹ̀ báńgbáyé lorúkọ rẹ̀. Ah, orúkọ yìí àti ibi tẹ́ ti ń pè number one. ọ̀yà kí ni orúkọ tá à ń pe orúkọ àpètàn ààrẹ ọ̀nà kakanfò tó yè jẹ ògbómọ̀ṣọ́ orúkọ àpètàn rẹ̀ bí mo ṣe pè lórí ètò. a ò pàkàtọ̀ o. a kò pàkàsọ̀ kò pàkàsọ̀ ẹ̀sẹ̀ pọ̀ ẹ̀sẹ̀ pọ̀ ẹ̀já fẹ́ lómi láǹfààní. ẹ kú alẹ́ o. ẹ ká lẹ́sà. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. láti tajú. mi gbọ́ o àtitájú àtitájú. orúkọ yín kọ́. nọ́mbà one. number one náà ni wọ́n mú tán ní ìsìn ọ̀dà àmú nàmbà tù. nàmbà tù kí ṣé wàá lémi ò tó ṣe àdúrà fún Ògbómọ̀ṣọ́ pé ogun ò ní kó ẹ dárúkọ òòṣà kan tó ṣe yí pé èlé wọn gbà pé kò jẹ́ kó ogun ó ja Ògbómọ̀ṣọ́. gbógun dúró. kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ ẹ ṣe ẹja fẹ́ lómi láǹfààní. ẹ ló ẹ ta lẹ. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ẹ fẹ́ mú nọ́mbà bẹ́ẹ̀ fẹ́ dá ṣètò. hello. hello ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́. ọ̀yá ẹ bá wa dá ṣètò. a fẹ́ mú nọ́mbà ni. ọ̀yá ẹ mú nọ́mbà nọ́mbà kí lẹ mú nọmba tiri kọ́sìmù ní láti àríkà. nọmba kílẹ̀ lẹ́ mú. nọmba tiri. wọ́n ti mú ó ti lọ. nọmba five. ẹlẹ́ẹ̀karùn-ún ti lọ. sẹ́wọ̀n kọ. ẹ̀kọ́ wo ni ìtàn ààrẹ Tóyèjẹ Ògbómọ̀ṣọ́ yìí kọ́ wa ẹ̀kọ́ wo ló kọ́ wa. ó kọ́ nítorí pé kí a mọ̀ mọ́ kánà àwọn ẹni tó bá bọ́ alálejò táwọn tí wọ́n lè. àárí hmm. gẹ́gẹ́ bíi tẹ́ sọ àlejò tó ṣe Ṣéhù Álímì Ìlọsọ tó yè jẹ ààrẹ ọ̀nà kakanfò Ògbómọ̀ṣọ́ di ọba tí ò sírú ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí i. Kọ́sìm Kọ́sìm ló sọ mí. Kọ́sìm láti Kọ́sìm kìíní kí ló wà ṣé bó ṣe wà ní ID card yìí Kọ́sìm kìíní Kọ́sìm Ibrahim. Bẹ́ẹ̀. Ọyẹ dá akọ òǹkà ẹ̀rọ mẹ́rin tó parí ẹ̀rọ yín mẹ́rin tó parí rẹ̀ bẹ́ẹ̀ zero six. zero six. seven two. seven two. tó bá di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run ẹ tètè dé síbí torí pé lórí ètò a ètè dáyé lò ẹ wá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan pẹ̀lú ògo ọlọ́run látọ̀dọ̀ Túndé ọmọọ̀run ajẹ́lẹ̀ nílùú London ọmọ baálé Rówùsì nìbàdàn. ok. so àti kọ́kọ́ yín lẹ̀ ẹ tètè dé sílé iṣẹ́ wa ní Gaa Imam Gaa Imam nílùú Ìlọrin Gaa Imam làwà ní OFM. ẹ kalẹ. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Amina láti Pàkátà. Amina láti Pàkátà ẹ fẹ́ dá sétò àbẹ fẹ́ mú nọ́mbà. a fẹ́ mú nọ́mbà. ẹ tẹ̀ mọ́ mú nọ́mbà kọ́mọ́dà bíi pé bóyá àfẹ́ fún yín ní ẹ̀bùn ẹ eh. dákun amina kí ni orúkọ yín ẹ pè tán. mohammed amina. mohammed amina one six bẹ́ẹ̀ni. tó bá di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògọ́lẹ̀ yìí náà wá gba ayọ̀nù lọ́sọ ẹ tètè dé kí n tó bẹ̀rẹ̀ ètò ní aago mẹ́sàn-án tábà lè gbé fún yín lórí ètò ẹ ṣe gan ni. bó ṣe rí nù o ẹ jẹ́ máa fi èyí ṣe lọ mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo sì dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ gbà wá látìlẹ́yìn wa mo fi ń dayé lójú wípé ẹ̀bùrẹ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni torí pé àwọn tèmi ní orílẹ̀-èdè Amẹ́ríkà lórílẹ̀-èdè London wọ́n ní Lájí Abbas tó bá ti pè wá á ṣe ẹ̀bùn wọlé bìbà fún ọ torí náà mo sọ ẹ̀bùn bẹ́ẹ̀lẹ̀ ayọ̀nù bẹ́ẹ̀lẹ̀ fóònù bẹ́ẹ̀lẹ̀ bá ṣe máa jẹ̀bùn lọ́sọ̀ọ̀sẹ̀ nu látọ̀dọ̀ Túndé ọmọ ọ̀rọ̀ amájẹ́lẹ̀ mo sì dúpẹ́ lọ́wọ́ amójú ẹ̀rọ mi lálẹ́ títí ọjọ́ mẹ́jọ lọ tá a tún pàdé lórí ètò yìí lórúkọ bàbá wa emir ìlú Ìlọrin mo fi fún wa ṣéwù ṣéwù ṣéwù èmi a máa wípé ejò kan ò ní rọ̀lú wèrè pè láyé yìí kó dúró títí ọjọ́ mẹ́jọ yìí ré o. obìnrin ìlú wà níta òbí làbáyíká làbáyíká wà ní kọ́sàmá ọlọ́run ọjọ́ ìbànú ni lọ́sọ̀tàn. Gualimão,